aláròye máa wí o. nítorí ikú Mohbad prime boy pe iléeṣẹ́ ọlọ́pàá lẹ́jọ́ bí wọ́n bá ń sọ pé kò sí nǹkan kan mọ́ nípa ikú olóògbé Mohbad irọ́ ni o ní báyìí gbajúmọ̀ olórin tàkasúfèénì ní Ibrahim ẹni táwọn èèyàn túmọ̀ sí prime boy ti pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó lẹ́jọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án lórí ikú olóògbé ọ̀hún àti fún ìyà àìnídìí tó ní wọ́n fi jẹ òun lórí ọ̀rọ̀ náà ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹrin oṣù kẹwàá ọdún yìí ni àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó kéde Prime Boy gẹ́gẹ́ bí afurasí ọ̀daràn kan táwọn ń wá lórí ọ̀rọ̀ ikú olóògbé yìí wọ́n ní ó kùnà láti farahàn níléeṣẹ́ ọlọ́pàá kan nípínlẹ̀ Èkó níbi tí wọ́n ti ń ṣèwádìí nípa ipa burúkú tí wọ́n ló kó nínú ikú tó pa Mohbad aláròye gbọ́ pé lórí bí wọ́n ṣe kéde faraàlú pé àwọn ń wa lómìkílọ́ọ̀yà ẹ̀ ọ̀gbẹ́ni akin pẹ̀lú ògúnbọ̀nà pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó lẹ́jọ́ sílé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ kan Federal High Court tó wà nílùú ìkòyí nípínlẹ̀ èkó ń bẹ̀ kókó ohun tí wọ́n ń fẹ́ ni pé kí adájọ́ pàṣẹ fáwọn ọlọ́pàá pé kí wọ́n yọ orúkọ prime boy kúrò lára àwọn afurasí ọ̀daràn táwọn agbófinró fẹ́ fọ̀rọ̀ wá lẹ́nu wò nípa ikú olóògbé náà àtẹ̀jáde kan tí lọ́ọ̀yà prime boy fi síta nípa ìṣẹ̀lẹ̀ náà sọ pé ẹ wo prime boy ti pe àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó lẹ́jọ́ lórí ọ̀rọ̀ ikú olóògbé mohbad tí wọ́n ń bá a fà látọjọ́ yìí federal high court tó wà níkòyí la gbé ẹjọ́ náà lọ ọjọ́ kọkànlá oṣù kẹwàá ọdún yìí la pè wọ́n lẹ́jọ́ ohun tá à ń fẹ́ ni pé kílé ẹjọ́ pàṣẹ fáwọn ọlọ́pàá pé kí wọ́n yọ orúkọ prime boy kúrò nínú àwọn afurasí ọ̀daràn tí wọ́n ń ṣèwádìí wọn nípa ikú Mohbad bí wọ́n ṣe kéde pé àwọn wá prime boy gẹ́gẹ́ bí afurasí ọ̀daràn nípa ohun tí kò mọ́wọ́ mẹsẹ̀ yìí kì ṣe ohun tó dáa fífi ẹ̀tọ́ ẹ̀dú lèyí já sí lábẹ́ òfin orílẹ̀-èdè wa bẹ́ẹ̀ ò bá gbàgbé látọjọ́ tí Mohbad ti kú làwọn ọlọ́pàá ti ń ṣèwádìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n sì sọ pé Primeboy lẹ́jọ́ láti jẹ́ nípa ikú rẹ̀ ọjọ́ kejìlá oṣù kẹsàn-án ọdún 2023 ni olóògbé náà kú lẹ́ni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n sílé rẹ̀ ní ìpínlẹ̀ Èkó Naira Marley àti Sam Larry wà lára àwọn táwọn ọlọ́pàá ti fọwọ́ òfin mú nípa ikú olóògbé náà ṣùgbọ́n tí wọ́n padà gba béèlì wọn. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.